الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ọpẹ́ ni fún ọlọ́run adúpẹ́ fún ọlọ́run ọba látara àwọn ọ̀rẹ́ ọlọ́dìkọ̀ ìjọkan tí yóò sí fún wa abẹ́rẹ̀ àánú ọlọ́run adẹ̀bẹ̀rẹ̀ ìrọ̀nú rẹ̀ a sì ń tọrọ àforíjì rẹ̀ a sì bẹ̀ẹ́ kọjọ kọmọ́sà sọ wa kó níbi àbúrò ẹ̀mí wa kọ́lẹ̀ sọ wa kó níbi àwòrò sí ọwọ́ wa àwá jẹ́rì pé kò sọ́bà kan tí ìjọsìn tọ́ sí lódòdó àyàfọ́lọ́wọ́ ọba láì a sì jẹ́rì pé anábíwa muhammad sọ̀rọ̀lá àríwọ̀sẹ́lẹ̀ òun náà ni ìgbésẹ́ gbẹ̀yìn ẹ̀rú ọlọ́run ọba ni àtọ̀rọ̀ àti ìjọ fún wà náà inṣàlọ́ nínú tí ó ṣe pé kò sí iyèméjì nínú ẹ̀ òun ni pé gbogbo mùsùlùmí gbà pé ìtànpé ní àládálẹ̀ tànpé ní bídíà nǹkan kan tó ṣe pé ṣarun maha aburú ni tọ́hàn sí gbogbo ayé áta ẹni tó ṣe pé ó jòkó ti àdádálẹ̀ lójú méjèèjì gan fún rẹ̀ òun náà ní pé rẹ̀ láládàádálẹ̀ àfi tí ọba wá ìlọ́bẹ̀rẹ̀ fún tó bá se ẹ̀sìn nírẹ́ nìkan láyé yìí kọ wá yanu pàgà kọ́ pàdé kọ́ sọ pé náà nù alùlẹ̀bídì àti wàlúfòrìkọ́ àwa tẹ́rí yìí oníbídíà ni wá o àwa sì ní àìsàsepọ̀ láyé wa kò sẹ́ni tí ó sọ̀rọ̀ ẹ̀ èèyàn bá jẹ́ ọ̀tọ̀ ọlọ́run ọba jùlọ eléyìí ní sọ fún wa pé nínú àwọn bídíà tó jẹ́ bídíà aláńlá tó ti wá di tó gbalé tó gbọjà tó gbòdè káàkiri láwùjọ wa òun ni bídíàtò mọ́wúlídì nàbàwí bídíàtò lè mọ́wúlídì ànàbàwí àdádálẹ̀ èyí tí àwọn mùsùlùmí kan se lónìí tí a mọ̀ sí ọjọ́ bí ànàbíwá muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó jásí pé ní tá a bá wo àwùjọ wa a rí pé àwọn tí ń se mọ́lódò yìí àwọn ni wọ́n pọ̀jù láwùjọ eléyìí sì ní wọ́n ti sọ́ di ẹ̀sìn ẹ̀sìn ni wọ́n ń pè lọ́dọ̀ ara wọn débi pé àwọn ìjọba wa gan ní wọ́n tún bá wa dá sí wọ́n a tún fún wa lọ́jọ́ olùdé pípé ẹ̀fẹ́ sin pé ẹ̀fẹ́ sin ẹ̀sìn mọ́lódì subhanallah mùsùlùmí mi gan tó ṣe pé ó gbà pé mọ́lódì ọ̀dà kìí sì sẹ́sìn òun gan fún rẹ̀ ní yóò tún bá wọn tọrọ pé ọ̀dà kíjọba fún wa lọ́jọ́ fún ṣe báwọn nàṣọ́rà náà gbà tiwọn káwọn náà gbà tiwa tó bá jásí pé ní ẹ̀sìn lábá ni àbá lọ́dà kí ìjọba wa kó fún wa lọ́dúndé fún àmọ́ nǹkan yìí kìí sẹ́sìn àdádálẹ̀ ni tó fojú hàn gbogbo mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn lọ́wọ́ sí pé wọ́n gbọ́dọ̀ fún wa lọ́lùdé fún ọjọ́ yẹn torí pé níta fẹ́ ṣe ní kìí ṣe ẹ̀sìn èsì gbọ́lùdé fún ọ ni ó túmọ̀ sí pé à ń gbé lárugẹ sí ni ká tún wá ráwọn mùsùlùmí ká tún máa kíra wa pé ẹ̀kú ọdún ọdún kínni ọjọ́ tẹ̀ ń kíra yín pẹ́ lọ́wọlé ká bí ànábì gan lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ alimahakekol wọ́n gbà pé déètì tẹ ni wọ́n bí ànábì yẹn gan kọ́ ni wọ́n bí ọjọ́ kejìlá oṣù rọ̀bíù òun gan kọ́ bí kí yọ ń kíra yín kú ọdún eléyìí ni ọ̀tako ẹ̀sìn àwọn nǹkan tí ń tọ́ka sí pé mọ́lódé òkè sẹ́sìn ọ̀pọ̀ gan tí ó já mọ̀ pé ẹ̀sìn mọ́lódé kìí sẹ́sìn àwa mùsùlùmí ọ̀pọ̀ gan nínú ẹ̀ gbogbo àfáàyé ló panupọ̀ àtọ́ní bíbí àtọ́ní súnà wọ́n panupọ̀ pé anábìwá muhammad sallallahu alayhi wa sallam lam yẹ fún alibi mọ́lódé anábìwá se mọ́lódì rẹ̀ mọ́lódì rẹ̀ ànábì òsè lọ́jọ́ ayé rẹ̀ gbogbo àfa ayé lọ́panupọ̀ bẹ́ẹ̀ àtà àdùlẹ̀bídà àwọn oníbídì àgàn nígbà pa ànábì òsè láà bìkọ́wùlẹ̀hẹ́ wàlá bìfẹ́ẹ̀lẹ̀hẹ́ wàlá tàkìrìrì ànábì òsè pẹ̀lú ọ̀rọ̀ ẹnu rẹ̀ ìpè ẹ̀mọ̀ se mọ́lódì mi anabi ò ṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ káwá anabi ṣe mọ́lódì ń ṣe àjọ̀dún ọjọ́ tá anábí ò sí bẹ́ẹ̀ sì ni kò ráwọn èèyàn kí wọ́n ṣe kó fẹsẹ̀ wọn rìn lẹ́lẹ́ lérí eléyìí túmọ̀ sí pé káṣe mọ́ lóde tó bá jẹ́ pẹ́sìn lóòótọ́ anábí wa muhammad sallallahu alayhi wa sallam yóò ti ṣe torí pé ọlọ́wọ́n bá aláà sọ fún wa pé wà máa àtàkùnmọ̀ rọ̀sọ́ọ́ fọkùnrò tó bá mú wá fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn ẹgbàá ẹ fi sẹ̀sìn o ibẹ̀ lórí ire yín wà o wà máa ní ha kọmọ ánìwò fáńtáwò níta ànábì bá wá lé yín kó ń bẹ̀ bí kẹ́ ẹ má sí o ànábì ti lé wa kó níbi gbogbo tó wọn bá ṣe lẹ́sìn nínú ọ̀rọ̀ rẹ̀ ti ń sọ lójoojúmọ́ pé fọkúlò bẹ́lẹ̀ àti ń dọ̀láàlá fọkúlò dọ̀láàlá ti ń fìnnà ànábì ní gbogbo tí bá jẹ́ àdádálẹ̀ pátápátá ànú ni gbogbo ànù sì ní èrè rẹ̀ inú lẹ́lẹ̀ yóò ti kórè rẹ̀ eléyìí jẹ́ kan nínú àwọn ẹ̀rí tí ó jẹ́ àmọ̀ pé mọ́lódé òkè ń sẹ́sì èyí ò sì gbọ́dọ̀ bá wọn dá sí tí wọ́n fún ọ ní ẹ́bẹ́lọ́bù mọ́lódé wàá fa aya wàá dẹ̀ sàlàyé fún wọn tó fa aya kò kí ní òkè ń sẹ́sì kọ́ dẹ̀ kí ń bá yín ya wọ́n láyé oríire ni a gbọ́dọ̀ bá wọn dá sí i pẹ̀lú nkankan kọ́dà ó bá ń fàgá rẹ́ǹtì ọ̀gbọ̀dọ̀ rẹ́ǹtì ẹ̀fún wọn yọ́tọ́ máa ń se mọ́lódì kátó wá lọ́wọ́ àyá wọn ní kòkò dáná eléyìí èèwọ̀ ni torí pé nǹkan yìí wá takuntà nẹ́bì mú wa nínú àwọn ẹ̀rí tó jẹ́ mọ̀ pé mọ́lódì ó kì í sẹ́sì òun ni pé àwọn sọ̀háàbà gbogbo wọn pátápátá wọn ò se mọ́lódì nínú ìgbésí ayé wọn gbogbo wọn pátápátá wọn se mọ́lódì nínú ìgbésí ayé wọn tàbádẹ̀ ń àwọn sọ̀hábà thousands ni wọn thousands ni wọn níjọ́ tí ànábì ń se hajjatolwada àwọn kẹ́kẹ́ àwọn sọ̀hábà ni wọn ò dín ní ọgọ́rùn-ún ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún tí wọ́n ń bẹ ni pé one thousand kí one hundred thousand àwọn èèyàn òun ni wọn àwọn akẹ́kọ̀ọ́ kà bẹ́ẹ̀ àwọn mẹ́rin tó kà kò sí kankan náà wọn sọ̀hábà tí wọ́n se wọn ọ̀dẹ̀ mọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn èyí lànà bí sọ sọ́yà pé àsìkò wọn ló lóore jùlọ àwọn sọ̀hábà yìí lànà bí pè wá sí pé alẹ́ ìkùnbí sónà tí wọ́n sónà tí lòkó làfẹ́ àhìrọ̀ ṣìdí ó dọwọ́ yín ẹ̀yin mùsùlùmí o tí ìbá sí láyé mọ́ tí àwọn ìyapẹ́ ẹnu tó bá wà lóríṣiríṣi ní tó kù tẹ́ẹ̀fì sẹ̀sìn tẹ́ẹ̀fì ríbi lọ ohun ìlànà ní ànábì o sọ́lá àlùwàsálà àti ìlànà àwọn àrólé mẹ́rin lẹ́yìn mi ànábì wa muhammad àwọn tó ṣe pé àwọn lẹ́ni ìmọ̀nà kò wá sí ẹnìkan lọ́dọ̀ àwọn sọ̀háàbà tí àwọn sọ̀háàbà fi ń pọ́lé jù tí wọ́n sì fi ń bàbàrà jù tó ju ànábì wa muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìwọ̀sálà lọ tòun tí wọ́n sì wá bàbàrà ànábì tó yìí táàrẹ́ lòmí ìmọ́láyé táwọn sọ̀hábà bàbàrà tó mọ́láyé tó ju ànábì lọ àwọn sọ̀hábà òrónú níjọ́ kan ipe àwọn fẹ́ ṣayẹyẹ ọjọ́ bí ànábì wa muhammad sọlọ́lá àwọn àlewàsálà ànábì sì tún ní kátẹ́lì lánàá wọn. níbolo ti wá rí tiẹ̀ wọ́n ní ọmọ òkè ń bá pèlè ńlẹ̀ kó sì ó dá kó sàṣọ dá níbolo ti rí tiyín ẹ̀yìn tẹ̀ ń ṣe nínú àwọn tí ó tún tọ́ka sí pé mọ́ olódì kìí sẹ̀sẹ̀ àwọn mùsùlùmí òun ni pé mọ́lúdì yìí kò sẹlẹ̀ nínú àwọn ọgọ́rùn ọdún mẹ́ta tá nẹ́bì fọwọ́sọ̀yà rẹ̀ pọ́hun ni ó lóore jù nínú ọgọ́rùn ọdún tí ọmọ wá lẹ́yìn ikú àwọn anẹ́lúwà muhammad kò sẹlẹ̀ lásìkò yìí tí ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ní ọgọ́rùn ọdún kẹrin ìjìra ìyẹn ni pé nígbà tí years ni wọ́n tó bẹ̀rẹ̀ mọ́ olúdí inú gbèsè ayé àwọn tí wọ́n tún wá bẹ̀rẹ̀ rẹ̀ ní àwọn tẹ́ẹ̀sì ni àwọn alfatimi yóò àwọn tí wọ́n lọ fira wọn ti sọ́dọ̀ fátímọ̀ ọmọ anábíwá muhammad sallallahu alaihi ìfira wọn ti tẹ́sì fira wọn ti sọ́dọ̀ fátímọ̀ yìí wọ́n fira wọn ti sọ́dọ̀ rẹ̀ zuhron wọ́gbòhùtánà wọ́kẹ́bíbánì wọ́n kàn fira wọn ti sọ́dọ̀ fátìmù mànẹ́bì ni irọ ni àwọn àti fátìmù wọn kan níbi kankan àwọn àti fátìmù wọn jọra wọn níbi kankan kò sí se tí wọ́n wá sí láyé kò se tí wọ́n wá sí láyé àwọn tá a sì pè ní dọ́lọ́tù fàtìmù ti ń fún wa pé nínú nínú bọ́ ni wọ́n ti wá nínú yẹ̀wò dé sẹ́ẹ̀sì mọ̀ pé àwọn tí wọ́n le jò lọ́ta fún ẹ̀sìn yìí àwọn yẹ̀wò dé ni àtàwọn bọ́gí bọ̀kẹ́ ọlọ́sọ̀nà alukùrhánì ọlọ́ni latajida aṣadda náà sí adáwàtà lílẹ̀ nínú àmàlù adìyẹ̀wòdà ọlọ́ni lànàbì ó rí àwọn tó se pé àwọn ni wọ́n le jù lọ́ta sí àwọn mùsùlùmí nínú àwọn èèyàn tí ń bẹ láyé àwọn ni yẹ̀wúdí àwọn ni yẹ̀wúdí àtàwọn tí ń bóòsà torí ẹ̀ ìpìlẹ̀ àwọn fatimi yúnà yìí látara àwọn yẹ̀wúdí ló ti wá o gẹ́gẹ́ bí àwọn àfihàn ilẹ̀ táwọn kan náà àwọn afáfihàn ilẹ̀ aburú tó wá fẹ́ gbé wọlé wọ́n wá darapọ̀ wọ́n láwọn ń ṣe ṣíyà wọ́n ṣe ráfídọ̀ wọ́n láwọn gbàtà àwọn ará àwọn ànábìwá muhammad àwọn sọ̀hábà yòókù lọ ló fi jẹ́ pé ìgbà tí wọ́n dá mọ́lúdì lẹ́nu kìí ṣe mọ́lúdì ànábì nìkan ni wọ́n ń ṣe mọ́lúdì àwọn èèyàn mẹ́fà ni wọ́n ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ń ṣe tànẹ́bì wọ́n ń ṣe ti fatima wọ́n ń ṣe tàlí wọ́n ń ṣe ti hussein wọ́n ń ṣe ti hasan wọ́n ti ń ṣe ti alkhalifatul alhaji ìyẹn ni pé olórí wọn níjọ́ náà lọ́rùn wọ́n ń mọ́lúdì tiẹ̀ gbogbo nǹkan yìí wọ́n gbé wá sínú ẹ̀sìn káwọn èèyàn bá rí nàrí tí wọ́n ń ṣe torí pé ń jọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n bá ṣe é nì wọ́n fa àwọn èèyàn lóúnjẹ wọ́n fa àwọn èèyàn lówó wọ́n kọrin kí ànábì wọ́n sọ̀tà ànábì wa muhammad tọ̀ táwọn èèyàn bá wá jẹ mọ́tá tí wọ́n gbowó táwọn tálíkà tí wọ́n tó bá ni ojú máa ni wọ́n fi rí bí fún ẹ̀sìn wọn káàkiri níjọ́ náà lọ́wọ́ tó bá jẹ́ pé àwọn ọ̀tẹ́ẹ̀sìn ni wọ́n gbé mọ́lúdì wọlé a jẹ́ pé mọ́lúdì ò kìí ṣe kí ni kìí sáré ẹ̀sìn nínú táàtò fi màpé mọ́lúdè yìí kìí sáré ẹ̀sìn òun ni pé ọ́tako áyà tọ́lọ̀wọ̀n bá nínú alukọ̀hánì áyà tọ́lọ̀wọ̀n ti ń sọ fọ́wà mùsùlùmí pé òun ti pé ẹ̀sìn wa fún wa ọlọ́ni aliyahu ma akimani wa ọba mo ti pé islam fún yín lẹ́sìn mo dẹ̀ yọnu sí i fún yín mo sì parí ìdẹ̀ra mi léyìn lérí ọlọ́run wá lóhun yọnu sí islam lẹ́sìn fún wa àwọn tí wọ́n mọ́mọ́ lóde wá ni wọ́n ń sọ fún wa pé ẹ̀sìn islam ò tí ì pé ọlọ́run ò pé islam tán wọ́n sì sọ fún wa pé anábì ò jíṣẹ́ dókòǹgó ọlọ́run ti sọ fún wa pé wà máa alárọ̀sọ́ lè ilá lè agolimobi kò sí ìta gbéra nẹ́bì ju pé kó se kíni lọ kó jíṣẹ́ lógóngó bá a sì fi ràn àwọn tí ń se mọ́lùdì sọ fún wa pé ànẹ́bì ò jíṣẹ́ fòlóngó ìtọ́nà gbéra kọ́ là sí wọ́n kẹ́fìn ànẹ́bì kan lára àròyìn tá a sì gbọ́dọ̀ fi ròyìn ànẹ́bì wa muhammad ni pé a gbọ́dọ̀ fi alkiyana ròyìn rẹ̀ ipe ń jàǹbá torí pé nínú tọ́lọ̀ ọba aláàtì se léèwọ̀ fún gbogbo àwọn ànẹ́bì ọlọ́wọ̀n ọba ni pé wọ́n gbọ́dọ̀ máa jàǹbá anabiwa muhammad sallallahu alaihi wasallam ọ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní máa bá àtọ̀lọ́hù min nàbí yìí ó ní ọlọ́run ọba subhana wa ta'ala kò gbé ànábì kan dìde rí láyé kọ́lọ́run ọba sẹ́ndì ànábì yẹn sáwọn èèyàn kọ́rin sáwọn èèyàn ilà ayédọ́là ummatahu aláàkẹ́rì ni yà alámùhù aláàkẹ́rì máa yà alámùhù láhùn wàyùnzírọ̀hùn wàyùnzírọ̀hùn sára mẹ́rin alámùhùn láhùn ọlọ́wọ́n bó gbá nàbí kan ìdẹ́rí àyàfi kọ́ tọ́ka àwọn ìjọ rẹ̀ sí oore èyí tó bá mọ̀ pé oore lélẹ́yìí tí wọ́n ti bẹ̀ sórí ire tí wọ́n ti bẹ̀ súnmọ́ lọ́wọ́n tánàbí bá wá sọ pé ntọ́lọ́wọ́n bá ṣe fáwọn ànẹ́bí ọlọ́wọ́n ọba ni a pé ànẹ́bí wa muhammad sallallahu alaihi wasallam ó ti ṣerú ẹ̀ gbogbo tí ń jẹ́ orí tí ó mú wa súnmọ́ lọ́wọ́n ọba àlá ànẹ́bí ti sọ fún wa gbogbo tí ń jẹ́ agboro tá a fi ọlọ́run ànẹ́bí lé wa kúrò ń bẹ̀ a sí pé ní ẹni tí ń se mọ́lódé kò lè bá dáadáa bọ̀ níbẹ̀ aburú ní ọ̀bà bẹ̀ kò sì lè rí ládàá kankan bẹ́ẹ̀ bí ìbá se pé yọ gbẹ̀sẹ̀ tí ọba túbá lọ́dọ̀ ọlọ́run ọba kan fi wọ́n lóde lẹ̀ nínú àwọn ẹ̀rí táàtọ̀ fi mọ̀ pé wọ́n lóde kìí sí ọ̀nà táwọn mùsùlùmí lè tọ́ òun ni kí wọ́n lóde tẹ̀rí ẹ̀yìn tẹ́lẹ̀ ń se wọ́n lóde lóòótọ́ ẹ nífẹ̀ẹ́ ànábì àrẹ tó bá yẹ pé ẹ bá nífẹ̀ẹ́ ànábì lóòótọ́ ọyẹ kẹtẹ lánàbì wa muhammad sallallahu alayhi wa sallam ìnífẹ̀ẹ́ ànábì nìyí ìtumọ̀ rẹ̀ ni pé ẹ tẹ̀lé lánà rẹ̀ ni ẹ tẹ̀lé lánà rẹ̀ ni bíyàn bá nífẹ̀ẹ́ ànábì ẹ tẹ̀lé súnà rẹ̀ ẹ sì gbé lárugẹ ìtumọ̀ nù nífẹ̀ẹ́ ànábì ọ dájú o ìdàkejì ìfẹ́ tó o bá sì nífẹ̀ẹ́ ní ìfẹ́ tó o ní èso gbogbo torí pé ọlọ́run ọba àlá ó ti tí ń bẹnu ànábì sọ̀rọ̀ pé nǹkan tuntun ṣìgbó na wọ́ àfàtẹ̀bí ọ̀rùn ọlọ́ni sọ fún wọn pé tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́bá nífẹ̀ẹ́ sí ọlọ́wọ́n ọba tẹ́ẹ̀sì fẹ́ sí ẹ̀sìn àlá lódodo ẹ tẹ̀lé mi ànábì wa muhammad nínú ọ̀rọ̀ mi ẹ nínú ìṣe mi ẹ nínú àwọn ìkìlọ̀ tí mo ṣe ẹ jìnà sáwọn nǹkan tí ìfẹ́ káwọn èèyàn ó se ẹ jìnà sí yóò hàbíbẹ̀ kọmọ lọ wọ́yẹ́ kì fẹ́rẹ̀ lákùn gbóná ọba kan ọlọ́run ọba àlá yóò wà foríjì yín yóò sì nífẹ̀ẹ́ yín tẹ́ bá ti tẹ̀lé mi ànábi wa muhammad sallallahu ìta ní kàkún sínú ọ̀rọ̀ rẹ ni pé kọ́ sọ pé onífẹ́ ànábìwá muhammad kìí sórí mú lánìí ìdí o wọ́lẹ̀ kìnnà ṣáàl ìta ní kàkún sínú ọ̀rọ̀ rẹ ni pé antosiri tazari kabila amali kó jẹ́ sí pé ní ìfẹ́ tó lóoru ní sànábì yẹn ni kó jẹ́ sí pé ní òfin rinlẹ̀ pẹ̀lú sẹ́tànábì ní kásì. bákan náà nínú táàfin mọ̀ pé mo lórí òkè ń sẹ́sìn òun ni pé mọ́lúdì tẹ̀rí yẹn àti ní ànábì kọ ló mú wa àwọn sọ̀hábà ò sínú gbèsè ayé wọn àwọn lọ́lọ́run sì lóhun yọnu sí lọ́rọ̀ ní àtẹ̀lé aláwọn ọ̀tẹ́ ló ṣe kíni ni wọ́n dá alẹ́ tí wọ́n sì ń claim islam nínú tẹ́ẹ̀tún fún wa mà ní pé mọ́lúdì yìí ò fi ìtàṣà bòbò bẹ́lẹ̀ kò fà àwọn èèyàn ṣe mọ́lúdì láti fi kọ́ ṣe kíni láti fi kọ́ ṣe àwọn kìfèrè yìí wọn ò fi kọ́ sí àwa mùsùlùmí wọn ò fi kọ́ sí àdábíwá muhammad sallallahu alaihi wasallam àwọn òun náà fi ń kọ́ sí àwọn tí ń se mọ́lódì wọ́n fi ń kọ́ sí nasọ́ra ni o àti yahudi ni o tó dáwọn náà máa ń se mọ́lódì anábì bí ó sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé máa ń tàṣàbà àbíkọ́ omi fàwọ́wà mi ẹnikẹ́ni tí bá ń kọ́ sí àwọn ìjọ kan tí ń se bí wọ́n se ń se àásìrò rẹ̀ mọ́ wọn ni o àásìrò rẹ̀ mọ́ wọn ni gbogbo mùsùlùmí ti ń se mọ́lódì àwọn nàṣọ́ra ni wọ́n se mọ́lódì àásìrò rẹ̀ mọ́ wọn ni o torí pé àwọn ni wọ́n se ìgbà tá a bí sá ni wọ́n ń sayẹyẹ rẹ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí wọn kó tó di pé ẹ̀sà nábì tó wá dé sọ́lọ́lá àlewọ̀sọ́lá tí wọ́n náà bá wà lóun se mọ́lódì lónìí àwọn tó fi kọ́ sínú torí pé àwọn sọ̀hábà umaru ọmọ kàtọ́ọ̀bì tó gbé ìjírá kalẹ̀ fún ànábíwá muhammad sallallahu alaihi wasallam pé déètì ìjírá nígbàtí wọ́n gbé déètì ìjírá kalẹ̀ ó márùn òwò àtàwọn sàábà jọ́nà lọ́wọ́ pé ẹjá fi déètì ìjírá ẹjá fi síjọ́ tí wọ́n bí muhammad kò sí kò rò ó pé ẹjá fi sígbà tá muhammad kú ó márùn àwọn sí torí pé bí ó ti fi òfin ọgọ̀rọ̀ wọn bẹ ń kàlẹ̀ ń jọ́nà lọ́wọ́ àwọn tẹ́sí ń bẹ láyé jọ́nà lọ́wọ́ ọ̀tàkọ̀ owó márùn wọn ò ní káwọn fọjọ́ tó bí ànábì fi de òǹkà ẹ̀sìn wa mọ́lẹ̀ wọn ò sì ní ọjọ́ tá ànábì kúrò láyé káwọn fi dè kí ni wọ́n wí wọ́n láwọn fẹ́ lo ọjọ́ tí ànábì rí àrùn sí lórí ẹ̀sìn rẹ̀ tí ń ṣègbà tí ànábì ṣe é jíra lọ sí ìlú mẹ́ka làwọn máa fi ka òǹkà déètì wa nínú ẹ̀sìn ajẹ́kọ̀ọ́ sọ àbọ̀ mẹ́rùn-ún àwọn olè ń kọ́ sí àwọn nàṣọ́rọ̀ àti yahudi àwọn christian ajẹ́ pé ẹ̀yin tẹ́ ń se mọ́lúdì kan náà ni àwọn nàṣọ́ra wọ́n tún wá se jù yín lọ tí yín tún bá jù tí wọ́n lọ yín táwọn mùsùlùmí se lónìí tún wọ́ sí jù táwọn nàṣọ́ra lọ ìkan náà ọmọ kéwọn sọ nínú ọ̀sẹ̀ yín pàtí ń sọ̀rọ̀ mọ́lúdì ó ní pé ńlára ń táàfin mọ̀ pé yín táwọn mùsùlùmí wọ́ sí tí wọ́n ń se wọ́ sí jù táwọn nàṣọ́ra ni lọ ni pé àwọn mùsùlùmí àwọn kírísítẹ́nì tí wọ́n wò kọ́sẹ̀ lérí tí wọ́n ń se yìí àwọn kírísítẹ́nì yìí ni mólúdì tí tí wọ́n ń se fún jesus wọ́n ń se fẹ́ni tí ń bẹ láyé ni tí ò tí ì kú o àbí isa ti kú ni isa ò tí ì kú ẹ̀yin rí tí yín wá dàrú ẹ̀yin ń se fún kíni ẹ̀yin ń se fẹ́ni tó ti kú ìwọ náà tó ń se bí di ara rẹ sígbà tó kú tán ló ń se ni àbígbà tó ń bẹ láyé gbàtọ́ bẹ láyé ló ń se tó bá kú dàgbò sẹ́ni sì bẹ́ẹ̀ di rẹ mọ́ torí àwọn tẹ́ wò kọ́sì náà ni jesus tí wọ́n ń se fún ni jesus tí kẹni kéèkú ìsìn bẹni kẹni ìbẹ̀nsẹ́mọ̀ ń padà bọ̀ nígbẹ̀yìn ayé ẹlẹ́ẹ̀kejì wá ni pé gbogbo àwọn nàṣọ́ra pátápátá mọ́dúnì tí wọ́n ń se wọ́n ń se lọ́jọ́ kan náà wọ́n ń se lọ́jọ́ kan náà mọ́lúdì tí wọ́n ń se fún ẹ́sá wọ́n ń se lọ́jọ́ kan náà ẹ̀yìn mùsùlùmí ẹ̀yìn òṣèṣì lọ́jọ́ kan náà wọ́n ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ tọ́lọ́wọ́

الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وعلينا أجمعين أقول فون ولون أترى كاتيجي فون سواجه النبوة محمد صلى الله عليه وسلم ننوع ẹ̀rí káàfin mọ̀ pé mọ́ọ́lù kìí ṣe ojú a rí pé lónìí àwọn tí wọ́n se mọ́lùdù oríṣiríṣi ìbàjẹ́ ni wọ́n se níbẹ̀ oríṣiríṣi àwọn nǹkan tí ọ̀tọ̀nà ni wọ́n se níbẹ̀ tó bá jẹ́ pé ẹ̀sìn ni ẹ̀ ń se lóòótọ́ ọyẹ kọjá sí pé ní tẹ́ẹ̀tọ́ máa se níbi tẹ́ẹ̀sẹ̀ yẹn yóò tún se dédé ẹ̀sìn yóò sì bẹ́sìn mu àwa rí pé ọ̀pọ̀lọpọ̀ se níbẹ̀ ni kò bẹ́sìn mu oríṣiríṣi àwọn tí wọ́n máa dá mọ́lùdì tẹ́lẹ̀ yóò ní jọ tẹ́lẹ̀ tí àwọn mr a yóò ní jọ ti mr b táwọn ìjọ alágbájọ́ ò ní jọ ti mr kásìgbè báwo eléyìí ṣe ṣe lọ́dún yìí wọ́n tún yí padà lọ́dún tí ń bọ̀ wọ́n tún ní ṣe bẹ́ẹ̀ láfi ráwọn èèyàn tó ṣe pé wọ́n ń gé kéèkì fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam pé àwọn ń gé kéèkì bẹ́ẹ̀ bí anábìwá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin mùsùlùmí síbi tẹ́ bọ́rọ̀ yín délélé síbi tẹ́ bọ́rọ̀ wọ́n ń se mọ́lòdì àmọ́ rí mix láàrin ọkùnrin àti obìnrin sí ìsìláàmù nù nínú mọ́síláṣí ní tó gajù nínú ẹ̀sìn wa tá à ń se tó sì mú wa súnmọ́ lọ́wọ́ bá jù nírun níbọ̀dọ́ lọ́wọ́ ní kóbìnrin ọmọ tò sí kọ́ máa tò sẹ́yìn kọkùnrin ọmọ sí kẹ́ni kọ́ máa wà wájú wọ́n ní ká máa mix papọ̀ wọ́n ń mix níbi mọ́lòdì o kò sọ́mọ tí wọ́n fẹ́ dá tọ́ àwọn tí ń se mọ́lòdì lára tí wọ́n tún ń se tí wọ́n tún takò ẹ̀sìn òun ni pé tọ́bá wà ní mọ́ọ́lódì nínú àwọn ara tí wọ́n máa dá wọ́n máa kọrin báwọn ń kọrin kí anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn orin tí wọ́n ń kọ yìí ń bẹ nínú ẹ̀ tó ṣe pé ìkọjá àlà ń bẹ ń bẹ kọ́dà ń bẹ nínú ẹ̀ tó ṣe pé ẹbọ ni nígbà tí yẹn bá ń kọrin kí anabi muhammad tó ní wàmí ní olóòmìkà ìlìmù láwùhí wàlùkọ́lá wọ́n ń kọrin kí anabi bímọ lórí nù àwọn nínú mọ̀rẹ́ anabi muhammad ni pé ìyá anabi onímọ̀ débi pé o tún nímọ̀ nípa tí ń bẹ nínú láhùl mahfuz ẹmọ̀tẹ́gbẹ̀ láhùl mahfuz òun ni wàhálà tọ́lọ̀wọ̀n bá kọ gbogbo tí ó ṣẹlẹ̀ sí láyé tọ́lọ̀wọ̀n bá aláàjúwe fún wa nínú alkùránì pé wà ìndàwó ó mọ̀lẹ̀kẹta ọlọ́ni ọ̀dọ̀ òun ni ìyá gbogbo tíra ń bẹ kò sẹ́ni tó lè rí àwọn màláìkàgbọ̀ ọmọ tí mẹ́mẹ́ ọlọ́run nìkan lọ́mọ ẹ̀yin wà lànà bèèrè ẹni nù ma rẹ̀ wọ́n kí anabi nanu nù eléyìí kọjá làlá ni ẹ bọ́ sí ni nù tó máa fi ń kí wa muhammad nínú wọn nínú àwọn ìjọkọ́ yìí ẹlòmí ọmọ kí ànábì pé nínú ọrẹ rẹ tọ́ ta òun ni pé o fi ayé tọrẹ ó sì pàrìkì àmọ̀ tọrẹ sí ànábì lẹ́mìí rẹ̀ sọ́lọ́lọ́wọ́ àríwọ̀sánlá ọlọ́run ló láyé òun ló fọ ayé tọrẹ òun ló fàrìkì anabi kọ kọ dáyé kò sí dán kankan kò sí lè dán kankan gbogbo ọlátọ́lọ̀ ọba gbé fún òní kò dépò pé kó débi pé ntọ́lọ̀ ọba aláǹsẹ kóun náà wà lóun fẹ́ ṣe láéláé àìwá ìmọye oríṣiríṣi àwọn nǹkan tọkùn kọ láwọn àbàjẹ oríṣiríṣi ẹ̀rí ọmọge ọmọ jó ọmọge ọmọ jó nínú òun kọrin níbi mọ́ ọmọge tó ti bàlágà ọmọ fifteen years twenty years yọ máa jó ẹ̀dàkùn ọkùnrin mi wo ọkùnrin mélòó ní ó rí tóbìnrin ọmọ rè dí níwájú rẹ̀ tí ọpọlọ rẹ̀ ò ní sọ nǹkan mi lásìkò yẹn nígbà tí èèyàn kì í ṣegi eléyìí lára tí islam takò ni tó bá jẹ́ pé ẹ̀sìn ẹ̀ ń ṣe lóòótọ́ ẹ̀ mójú táwọn nǹkan tí ànábìwá muhammad sallallahu alayhi wa sallam tó wá takò lórí ayé ajẹ́ pé ìfẹ́ ẹnu ara yín lẹ̀sìn ní ìparí jama àwọn tí ń ṣe mọ́ lódì ẹ̀ ń sọ fún apẹ́ nífẹ̀ẹ́ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam àwọn sì fi dá yín lójú pé ẹ̀ nífẹ̀ẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó bá pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ anabi wa muhammad níta nẹ́bi fi se mọ́lúdì rẹ̀ èyí náà fi se mọ́lúdì o anabi ò fa ẹyẹ se mọ́lúdì rẹ̀ kò sì sọ pé òun se mọ́lúdì lọ́dọọdún kí ló fi se mọ́lúdì tá a tẹ̀lé pàkí ní mọ́lúdì nǹkan yẹn lọ́yẹ kẹ́ ẹ máa se o kí ni nǹkan náà anabi muhammad sallallahu alayhi wa every monday anabi máa gbàwẹ̀

bo iftu ọjọ́ yẹn lọ́lọ́wọ́n ọba sọmídà nẹ́bí wa muhammad tó ní máa já nẹ́bí fún gbogbo ayé ọjọ́ monday tẹ̀rí yẹn ọjọ́ yẹn náà lọ́lọ́wọ́n wá ẹsẹ̀ wá gbéṣẹ́ lé mi lọ́wọ́ kí ṣe kí ni kí n máa jọ́sẹ́ káàkiri báwọn èèyàn torí ẹ̀ ní fi máa fi ń gbàwẹ̀ láti máa fi rántí ọjọ́ yẹn ẹni ìdí mẹ́ta tánẹ́bí nítorí ẹ̀ máa gbàwẹ̀ ọjọ́ monday tọ àwọn sàábà náà wá kọ́sẹ̀ ànábì níbẹ̀ yẹn wọ́n ń gbàwẹ̀ lọ́jọ́ monday lójú ayé ànábì wa muhammad sallallahu alaihi wasallam ànábì òsì ni wọ́n ṣe gbà kò dẹ̀ sẹ́nìkan wọ́n bí mi lọ́jọ́ sunday ọjọ́ sunday lè mẹ́mọ̀ gbà rẹ̀ wọ́n bí mi monday àwọn bí mi ní tuesday tuesday lè mẹ́mọ̀ gbà rẹ̀ hmm, hmm. wọ́n ní ẹnì kan náà nítorí òun lẹ́sìn tó bá nífẹ̀ẹ́ ànábì lóòótọ́ dákùn torí tọ́lọ́wọ́n ọba máa gbà rẹ̀ lọ́jọ́ monday kò sẹ́ni tí ò ń bọ̀ á sì gbà pé onífẹ̀ẹ́ ànábì kọ́dà á tún máa ṣàdúrà fún kọ́lọ́njẹ́ òsè pé ọlọ́mọdé àṣẹ nìkan kan wọlé nìyẹn ọlọ́jà mọ̀ òdòdó lórí lórí àṣìlẹ̀ tẹ̀lé ọlọ́njẹ́ àmọ́ ìbàjẹ́ ní ìbàjẹ́ kásìlẹ̀ jẹ́nà sí ọlá tó gbé ọlọ́run ọba àdá ọlọ́run abẹ́ ọlọ́run ọba fún lówà yìí ọlọ́mọsájẹ́ kí ló lóòótọ́ ọlọ́mọsáàjì kí ló tó ìlú yìí ọlọ́mọsáàjì kórí bí ó ṣe yẹ kórí ìlú yìí ọlọ́mọsáàjì kórí bí ó ṣe yẹ kórí àwọn ìjọba wa ọlọ́mọsáàbáwà tún wọn sí àwọn ẹni rí èèyàn bí èèyàn ọlọ́mọsáàbáwà yẹn tí wọn ọlá tóbi ọlọ́wọ̀n bàdá fi àánú àwa mẹ̀kúnnù fi sí wọn lójú ọlọ́run fi àánú àwa mẹ̀kúnnù fi sí wọn lójú ọlọ́run ọlá tóbi ọlọ́wọ̀n bàdá subhanakallahumma wa bi amdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk